madani àti àti maini náà. travels and tours limited ló pẹrẹgẹdẹ àmúyẹ ẹdẹ èèyàn fi rìnrìn àjò ìrọ̀rùn títí àṣepẹ́jì aláàjì dàlájà tẹ́yìn náà fi sọ pé làbẹ́ ìkàlà ó mọ làbẹ́ ilé ìgbé tí wọ́n ń báwọn èrò tí wọ́n ti tún bá àwọn olùkọ́ni sọ́nà ẹ̀sìn bẹ tí wọ́n máa ṣèkọ́nà yín lákòókò ziyara oúnjẹ ilẹ̀ wọn lẹ́ẹ̀máa láti pàtẹ́ bá ti lọ títí tẹ́ dé ìwúrí ibẹ̀ ní pé wọn wọn ògùn yẹn lápá o àṣeyege àtẹ̀gbájú pẹ̀lú ìgbẹ́kẹ̀lé hàn nínú wọn bẹ́ẹ̀ fẹ́ gba sísà lọ síbikíbi lágbàáyé tàbí sẹ́rìn àlùkù àsọ̀mọ̀dání ni ẹ̀kọ́ sí torórúkọ wọn ti tẹlamí ìfọ̀kànbalẹ̀

scotland làwọn ọmọ wa ṣèrìn àjò lọ lọ́dún yìí ẹ̀wẹ̀ umra ní saudi arabia làwọn ọmọ wa ó lọ àwọn ọmọ mùsùlùmí láti uk àti nàìjíríà lákòópapọ̀ ṣèrìn àjò yìí ó wà fáwọn òbí tó bá fẹ́ bọ́mọ wọn lọ láti báwọn rìnrìn àjò gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lówó tí ò kópa ní o ètò yìí dára púpọ̀ torí yóò fọmọ láǹfààní láti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn tó wà nílé òkú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ọ̀bírí èyí one two one one four two tàbí uk line plus four four seven four seven six six oh one seven oh one imam munir hussein ajibale أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبئي نستعين عونك يا معين رب زدني علما اللهم صل وسلم على سيدنا محمد جد حسن وحسين إمام العرمين ابن السبعين المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وأصحابه المباركين جزا الله خيرا قومنا وجدودنا وقل ما أدو لنا سبلا ومسالكا ارحم جميع اساتذتنا ومعلمينا وشيوخنا ولكل ما له حق علينا ولمن أوصانا بدعاء برحمتك يا أرحم الراحمين akí gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa ní gbogbo ibi tí ìkànnì wa yìí dé nílé ni lẹ́yìn òde ni ẹ̀yin tí ẹ ń gbọ́ wa níbi ìtàkùn ayélujára àti gbogbo ọ̀nà ibi tí kálukú ti ń gbúrò wa ọlọ́run bá a san yín ní ẹ̀san olóore ká tó máa lọ bí tòní Kalidas nursery primary school tí wọ́n ní ṣe extramural lesson fún gbogbo àwọn ọmọ yín one thousand naira ní ohun fọ́ọ̀mù tí wọ́n gbà facility school yẹn bí èèyàn bá débẹ̀ èèyàn náà kọ́ lọ́hùn ká kù sẹ́ gbogbo ẹ̀ láwọn yìí yóò ní fa kódà a tún kọ́ wọn ni láàrin ọ̀sẹ̀ méjì yẹn two vocational studies la máa kọ́ wọn ọmọ tí ó mọ iṣẹ́ kọ̀ọ̀kan ṣe bí kéèkì ni o bí nǹkan míì ni o á ka àwọn ọmọ yìí láàrin ìgbà tó máa fi wà náà lóde tẹ́tẹ́ máa délé àwọn náà lè máa fi léyìn òun ṣe àǹfààní àwọn tó bá tún wá gbé gbòòrò níbi general exam tá ṣe lẹ́yìn extramural lesson a tún ní ẹ̀bùn tí a fẹ́ fún àwọn ọmọ náà lẹ́yìn eléyìí bàbá wa Alhaji wa Yunus Ìyàndá èè. Eh, tí wọ́n jẹ́ bàbá fáwọn Abdulrasaq tí gbogbo yẹn mọ̀ ní Saudi tí wọ́n jẹ́ mamu ratibi ní jama Nasrul Islam Mosque níwájú Federal Secretariat tí bàbá wa Justice Harun jẹ́ chief imam àfa náà bàbá wọn wọlé lọ lánàá wọn sílẹ̀ tọ́lọ́ ńlọ àfàsìkò yìí àfi bá wọn kẹ́dùn ọlọ́run bá foríjì bàbá náà àfa Abdulrasaq Saudi náà àtàwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò ọlọ́run bá ṣe dáadáa fún ọjọ́ Wednesday sàrà bàbá yìí ní odò ta bàbá wa olójokú àkí àwọn náà kó ìrírí ọdún mẹ́wàá tí wọ́n dérè tẹ àwọn bàbá wọn wọ́n sì wá lálejò lójokú kọ́dà àlejò náà kọ́ sísọ pẹ̀lú gbogbo àjẹmọ́ àkọ́rí ìbò mukadamu àgbà bàbá wa Fọdùn Rahman àti mísánà tiwa nílẹ̀ yìí afa wa Abdulsalam afa adarí gbogbo àwọn jẹmọ́ tí a pàdé ń bẹ́ẹ̀ ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ kú àpọ́nlé wa ọlọ́run ọpọ́n yín náà lé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́ lónìí ara mi ò yá àmọ́ kò sí bó ti wò ó ṣe ní tó bá ṣẹlẹ̀ báwọn èyí ni tí ó ṣe kọjá kọ́gbà fọlọ́ ọ̀kan náà rẹ̀ wá tájọ parí ní University of Ilorin Muhammad Masurudeen Ètúndé Adélẹ́yẹ tí gbogbo ẹni tó mọ̀ ọ́ mọ̀ sí Tunde less father ọmọ náà onígbìyànjú ni before forty years gbogbo ohun tó yàn ọmọ ẹgbẹ́ yàn gbìyànjú bí ìwé eh, phd ni eh, bẹ́ẹ̀ ni ó tún jẹ́ fca fellow chartered accountant bẹ́ẹ̀ ló tún jẹ́ citn kódà cisa tó ni ní gbogbo all professional fee tó wà ní accounting kò sí ibi tí túndé adélẹ́yẹ ó ti gbìyànjú dé ṣùgbọ́n akàtàdédé gbọ́ǹjẹ̀ta náà ni kò ṣubú lulẹ̀ lẹ́nu pé ó wá láti fi iṣẹ́ ọkàn wá sinmi àmọ́ gbogbo eléyìí àwáwí ni ìzájá àjẹlùhá láyé stakhiru nasa àtàwọn àlàyé stakdimu ọlọ́run ní bọ́jọ́ bá ti pé kò sí ẹni tó lè fi ṣáájú kankan fẹ́ dà kò sẹ́ni tó sì lè wá fast forward rẹ̀ pé kó tètè máa bọ̀ tí ò bá ti ṣetán ọlọ́run àwọn tó bí Mọ̀nsúrù tó dé Adélẹ́yẹ ọlọ́run bá a rọ wọn lójú ìyá àti bàbá ìwọ nìkan ló mọ ibi tó dùn wọn dé ìwọ ló sì lè fi ọwọ́ tútù kan bẹ̀ torí kò sí egbò tó tó ọmọ tó ti yanjú NNPC ló ti ń ṣiṣẹ́ ó ti ń dọ̀gá bá a ṣe parí lọ́lọ́run ti fi ṣe kòńgẹ́ ọlọ́run gbogbo àwọn tó kù láwọn ọ̀rẹ́ wa àtàwọn olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ọlọ́run ní fìlú ẹ̀ sàdánwò fẹ́ni kọ̀ọ̀kan ọ̀làǹdàbí lọ́dọ̀ ọlọ́run kí la fẹ́ kí wá la wá sí tá a rí mú gbogbo àwọn ọmọ kéékèèké tá a jọ̀dọ̀ káwa náà tara kátají torí pé inna sharra ma òbútílẹ̀ àti iná sára máa pùtòlì àti bíi nofos ó rí èyí tó burú jù ní tí wọ́n máa dé ìdáwó ń tó bá ládàáwò ló burú jù lára ẹ̀dá àlàkàfùlàtù òun ni ìgbàgbéra ká gbàgbé pé a lọ́rùn jọ kan ká gbàgbé pé a ṣèṣì rosẹ́ yìí jọ kan ká gbàgbé pé bó ti dùn yìí è yọ padà kàwa nìkan jọ kan. wà ṣàdàmà ó sì bá ti bè ilkùlùbù tá a bá ní àdánwò wo ló tún lè jù yín lọ tí sùtà rẹ̀ máa bẹ́ẹ̀ mí ó ní àlàkọ́sọ̀wàtú ṣẹ́ni tẹ́dá bá ti jẹ́ àlàkáfúlàtù bá ti wọnú ẹ̀mí rẹ̀ tó ń gbàgbé ọlọ́run tó ń gbàgbé ń tọ́ wáyé wá ṣe tó ń gbàgbé primary responsibility rẹ̀ síwájú ọlọ́run in tí ó take place ní àlàkọ́sọ̀wà ẹ̀mí rẹ̀ wà bẹ̀rẹ̀ sí ilé gbogbo aburú ní nítumọ̀ sí ọ gbogbo ohun tí ò dáa kò kò ní jọ lójú wàlàdàkà kò sí èméjì ń bi eléyìí ànàlẹ́ àdìlà àdìwáì hasbaban kẹsìrọ̀ ṣe rí àrùn ni kẹ́mi ò lè àrùn ni kíyàn gbàgbé ọba tó rán ni wáyé ṣùgbọ́n gbogbo ẹ̀ tá a wá wì yìí ó máa ní àwọn okùnfà ó máa ní ìdí tí fi máa ń ṣẹlẹ̀ sí èèyàn tó yẹ pé ìyẹ́rìndì o ha sílùú ha ilẹ̀ àlùmọ̀wá káàtì àlùmọ̀ á sí tí àrùn yìí bá ti wá pé lára èèyàn yóò sọ ẹni tí ó wà lára rẹ̀ yìí dẹni tó ẹ pé kò sírú ẹ̀ṣẹ̀ tí ò ní máa kó sí ọkàn líle ní mo ní ṣe tatẹ́tẹ́ ọkàn líle sọ́lọ̀ ní mo ní ṣe sìnà ọkàn líle sọ́lọ̀ ní mo ní ba tẹ́mọ̀lá kejì jẹ́ ọkàn líle sọ́lọ̀ ní ìjẹ́ kaburú ó jọni lójú nígbà tí ìgbàgbé nípa ìyà ìgbàgbé nípa ọlọ́run ti tẹ́lẹ̀ fẹ́yà akbaru ijaba anil mahbub tán bá ní kí ni gàgà tó burú jù tí máa kọ́fẹ́ èèyàn tí ò ní jẹ́ kéèyàn orí ọlọ́run mọ́ méjèèjì tí mo wí ni o algafulatu walkoswatul qulub kẹ́mi ó lé nípa pé ẹ̀dá ti gbàgbé pé ọlọ́run ń anali insirafa ama yobo idu alima abub amuru wọn àjìmù ọ wá rí i bẹ́yàn bá ti rí i pé òun àtọ́lọ́run ti ń ta kété síra wọn ó sọ̀rọ̀ yàn fóńtọ̀ òun kó gbìyànjú nítorí mo jìnnà sọ́lọ́hún yẹn àfi kó rí ipò mu kú mbẹ́ wàlá máa ká anamínal màlúù anàlbàṣàrà do afáhù mukọ́sirún ṣùgbọ́n ìtòmíyé kálukú wa ni pé àwọn èèyàn lẹ púpọ̀ nípa tí bí yòròyòrò ayé ti rí bó bá ti wọnú ẹ̀mí yàn yóò túbọ̀ tù yàn ni gbogbo nǹkan lọ́ọ̀mọ̀ wá fẹ́ kọ́ra ò lè ṣagídí ọlọ́mìn mọ́ bó ṣe ń ṣe mí nìyí mi kọ ṣe mọ mi ò ti fẹ́ máa lọ klọ́ọ̀bù mọ́ àmọ́ mi ò rí kíní yẹn fílẹ̀ mi ò mọ̀ bó ní ṣe mí ni mi ti fẹ́ máa mutí mọ́ bó ṣe mọ́ tó bá ti di pé ọkàn rẹ wá di pé wíìkì débi pé wọ́n kó ń kọ̀ǹtró rẹ̀ òun ló ń kọ̀ǹtró rẹ̀ èyí tó bá ti fẹ́ náà ló ń fún kò sẹ́ni tí ó fọ́n mi ké ní tọ́fẹ́jú ní bá yọmọ oúnjẹ bẹ́ẹ̀ lẹ́mí rẹ ti rí tó o ti wá wàhánà kúlẹ̀ bá ní ádámà gbogbo ọmọ ànábì ádámà lálásìsẹ́ ولهم في الأعداء من داخل نفوسهم وأخرجها ما يده إلى مواقعة السعوات ọ̀tá mẹ́lẹ̀ ọ̀tá mẹ́lódé inú wa gangan ọ̀tá ń gbé bẹ́ẹ̀ ẹ̀mí wa tá a jọ ń sùn tá a jọ ń jí ọ̀tá ló jẹ́ fún wa àfi kó ohun ìní rẹ kó kọ́ńkà rẹ torí ẹ̀mí rẹ ò ní fọ ọlọ́bi tó ti láti bọ̀ tán gbogbo ẹ̀mí láyé ìfẹ́nu lòun máa fẹ́ tẹ̀lé làákàyè rẹ lọ́tá rẹ lọ́rẹ́ rẹ làákàyè rẹ tó wájọ́ rẹ rẹ yìí òun lọ́ba ẹ̀mí àwọn alábàágbé rẹ ni àwọn ọ̀tá rẹ ni àwọn ò fẹ́ kí kíndọ̀mù yìí ó bàjẹ́ làákàyè rẹ ni ó máa wò pé wọn ò fi ó bàjẹ́ tọba ti wá kí làákàyè rẹ ó wíìkì tẹ́mi ti override rẹ decision tó máa make ò ní dáa làáfi máa wọ̀ kí làákàyè yà kó strong nípa tọ́lọ́ kó strong nípa morality ibi ìjọmọlúàbí kó strong nípa ìlànà yóò jẹ́ kí decision o ma máa dà tó rí báyìí gbogbo aburú ayélujú ọmọ àṣẹ tí ò ní mà pé tóun ṣe yí ọ̀dà ìrọ̀ ọ̀yà miami tó fẹ́ kó gbogbo tí mo wí tó o sì fẹ́ gbogbo tí mo wí da gàgádìrà rẹ fa inna Allah jalla sànúhù wa huwa ọlọ́run láàánú wa púpọ̀ kò dá wa dá kò kó wá jẹ́ ká mọ̀ pé bí wàá gbé yàn rí solution tí wàá gbé yàn rẹ ní support rẹ ọlọ́run ni mo support irọ́ ó fò bí alikihi àánú ọlọ́run lérí ẹ̀dá ó support wa débi pé ó fún wa láwọn ìwé tí ó guide wa ó tún fún wa láwọn tí ó máa rán wa létí kọ́díjà alẹ́ lẹ́hún isnan azina ọlọ́run wá fẹ́ǹsì wa tó ẹ pẹ́ni tó bá dónú agbọ̀ ọlọ́run yẹn sètáni ò lè kò lè rí nǹkan kan control máa lè yí sultan sètánì ò lè rí control ẹnu pé ó jáde kó nu fẹ́ǹsì ọlọ́run nìkan sètánì fi ń gbé ọ sí kò sí tó ń jẹ lálàálì kò sí tó ń wánú àràmù tí ọba tó dá ọ ti kírètì rẹ̀ sínú àlàálì ẹni tó ń lọ tó ń lọ klọ́ọ̀bù tó ń lọ gbàṣẹ́wó ṣó fẹ́ fa wéyàwó rẹ̀ ni níjọ́ tí wọ́n ti dáyé ó rí i pé kò sẹ́dá tí ò kórìíra tó bá wọ tọ́lẹ̀tì tí wọ́n ti lò bàjẹ́ public toilet àti ṣèbẹ̀rẹ̀ ó sì ní ọ̀la torí pé tọ́lẹ̀tì jẹ́ tọ́lẹ̀tì gbogbogbò tí kálukú ń wọ̀ báwo lobìnrin ti ń ṣe kárùwọ̀ síwájú tọ́lẹ̀tì lójú rẹ̀ obìnrin tó yẹ pé ìwọ tó pè lónìí ọ̀tọ̀lẹ́ni ó pè lọ́la ọ wà fi wé private toilet rẹ tí wọ́n bọ́ tún ṣe ọ̀fẹ́ fi ìyàwó ilé rẹ wé kárùwà tó yẹ pé bí wọ́n ti dìde mẹ́ club lẹ́lòmínà tó lọ́bẹ̀ ojú kò sẹ̀ ní ẹ́ lára kò wà disgusting ẹ mọ̀ o kò rí ọ lára pé kíní yìí very irritating bí a èmi èèyàn bí ọwọ́ abọ́ra alẹ̀ sí wèrè kò ojú ò máa tì ọ́ kò rùn lójú rẹ ó ti rí pé àṣetáni ti gbalẹ̀ mọ́ lọ́wọ́ nù. wàdírí àwọn àkíyà mi nínú kàtọ́yà ọlọ́run fún wa ní àwọn ẹ̀wù rin àwọn ẹ̀wù téye táwọn ológun máa wọ̀ tí èdè bọ̀ bá wọn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún wa nípa àwọn ìgbàgbọ́ ẹ̀sìn ó ní òkírun kó gbàwẹ̀ gbogbo àǹkíní yìí fi ń protect rẹ ní zalikum ya ibadallah nínú rẹ ní al-inabatu ọlọ́run ni ó dáa kí ṣètánì bá tiẹ̀ kó yín lọ ẹ̀yin ẹ darí wálé padà bí ọmọ ti wọlé wá pé dádì ẹ foríjì mi màámi ẹ foríjì mi ọlọ́run ní èmi dunnú ju àwọn ìyá yín lọ nígbà tẹ́ ẹ bá túbà ẹ máa padà wá bẹ́ẹ̀ bá padà wá nígbà yìí wà tauba ẹ túbà mọ́ wal istighfar ẹ máa wá foríjì wàlẹ̀ aubatu oníkẹwàá adéyanyan sọ́dọ̀ mi ọlọ́run gbogbo eléyìí mo fi safeguard yín ni torí kábùrú ọmọ bá gbé yín lọ ìrẹ́ ọmọ ya mi iná ìtọ́rọ́fà màásì orí kẹ́dà ọmọ kẹsẹ̀ jẹ́ yípa nkéso jẹ lérí igi kọjá pé ìta bá jẹ lánàá ọ̀tọ̀ tó ni tòní èyí ń táwọn ọ̀dọ́ tìsín kàkan ké à ń ṣayé ni bólẹ́tì ń ṣayé lọ́la ọ̀la friday náà. Ah, àwọn oníwálé wá sùn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kàkún bàbàrà tó wá ti pé ló fi ń ṣe fáàrí àfin sọ̀dọ́ tó sì máa jọ́ tó kú wà ìsìmọ̀rọ̀ ihim àlùkù àfisùnà orí dídùn tẹ́sẹ̀ ń dùn lánàá rẹ ìsìmọ̀rọ̀ fi wàrà bí ka ìyẹ̀mọ̀rọ̀ àwùtí àfọ̀ ní àfọ̀ ní asírí ìyáwí ẹ̀ṣẹ̀ wá di pé òní ń dùn lẹ́nu rẹ ìjòkó ẹsẹ̀ wá di ìjòkó ìjòkó òdùnnú ó jòkó mi tẹ́ ti mutí ó wá pàtàkì lójú rẹ̀ ju alkọ lọ ibi tẹ́ ti ń sọ̀rọ̀ ọlọ́run ju ibi tẹ́ ti lọ wà sífà lọ ju ibi tó ti jòkó tẹ́ sọ̀rọ̀ ẹbí lọ wọ́n bá láwọn ní mítìnì ẹbí ọmọ akájú nítorí àwọn yòókù rẹ̀ ti jòkó lé ọtí wọ́n retí rẹ̀ wọ́n náà fẹ́ sọ̀rọ̀ àbúrò rẹ̀ tó fẹ́ ṣèyàwó ni wọ́n máa bá a lọ torí pé ẹ lóde fàájì tẹ́ lọ lẹ́kọ̀ọ́ gbogbo àwọn nǹkan dáadáa tó yẹ kó fi tó ayé ṣe kó fi tó ilé ara rẹ ṣe kò jọ lójúmọ́ amòrò náà fi ìmọ̀lùmọ̀ọ̀kẹ́ ọ̀rọ̀ ńláńlá lélẹ́yìn tó ń kóra rẹ sí wà ìmọ̀lùmọ̀tẹ́ sẹ́dídùn kátàrà àlà nufus wàlì mustamahat wàlì umam tọ́ba ti di pẹ́yìn ọ̀dọ́ ọba ti ní nǹkan míì kọjá fàájì tẹ́ẹ̀rí inú rò kọjá eré ìnira ló jẹ́ fún bẹ́ẹ̀ nìranìra ló jẹ́ fún àwùjọ yín torí pé àwùjọ yín ò ní lẹ́ni tí ó gbé ìṣèjìká àwùjọ àwọn ọmọ tó yẹ pé bí wọ́n bá ti ṣiṣẹ́ díẹ̀ wọ́n fi ṣòfò ni àwùjọ tó yẹ pé tẹ́tẹ́ wá di nítorí irú ayé tẹ̀ ń lò ọjà àwọn àbúrò yẹn máa sáré fún kẹ̀kẹ́ wọn kọlu mọ́tò àwọn náà máa ta tẹ́tẹ́ nítorí pé tó bá rí iye kan kójọ kó lè lọ kílọ̀bù kó bá rí four one nine yahoo yahoo because a project real life fún wọn a jẹ́ kí wọ́n mọ̀ pé hard working òun ni key to the success kálukú believe pé ó kàn lérò torí bẹ́yìn òrówó ìfà bẹ́yìn òrówó fà kò ní máa ṣe fàájì ojoojúmọ́ sẹ́ni tí jíjẹ mú mọ̀ bá ká lẹ́nu ní wàá fowóràgù ọtí mu ní ọmọ ara pẹpẹ súùpù lọ́kàn nígbà tí òsè tí ọjẹ́ ń lé ṣùgbọ́n torí ẹ̀yin tẹ́ rí kódà ìrànlọ́wọ́ tẹ́ ràn lọ́wọ́ lórí ìṣẹ́lẹ̀ ọ̀mú sọ nídìí òní tí bàbá wa pharmacist ìfàwọ́rajà tí wọ́n ṣaláìsí lọ́ọ̀yà abdulrasaq oníyangi ó wá ń sọ fún mi gbá sọ fún ọ̀rẹ́ wọn gbàgbà dé airport gbà gbọ́ ibi tá a lọ yìí kẹyọ kan tí mo wí pé mo rántí ó lọ́rọ̀ tí lukman sọ pé èèyàn ò lè rí iná wọ̀ pẹ̀lú owó tó dẹ̀ èèyàn èèwọ̀ náà ẹni tí ọba náà lọ́dọ̀ ọlọ́run wàhálà tí ó ṣe tí ó bọ́ọ̀tì lọ́mọ àmú tó fi wọná ni ọmọ dèdè tó mú òní dáa mọ́tò rà fún yẹn bí sinna lọ́mọ ń ṣe tó fi wọná ọmọ yìí owó tó ná àwọn owó yìí ó lè kọ̀ǹfàtẹ̀ kó o fi ṣe nǹkan tí ó má nígbàgbé ìtẹ́lómi bá ìtẹ́lómi ìgbà tí wọ́n fún àwọn ọ̀kọ́lá wọ́ọ̀dù ní Center for Learning Studies níjọ́ ní ikimaka tí mo rí ni pé olóṣèlú ń bẹ́nu wọn gbogbo wọn náà bẹ́ẹ̀ àmúyọ́ tí mo fẹ́ lò kọ́ ló lóṣèlú èyí tí mo fẹ́ lò ní pé ọ̀kan wà ń bẹ́nu wọn náà àwọn olóṣèlú yìí wọ́n dalé kéwú lẹ̀ ilé kéwú yìí àwọn ọmọ ilé kéwú bá ṣe pé aláàjì kàwúbára bí wọ́n ṣe pé wọ́n àwọn ọmọ ilé kéwú wá dìde wọ́n wá kọ́kọ́ kọrin kálukú wá wò wọ́n kíní yẹn ṣe é fi ṣé ìwọ tọ ọ̀ra mọ́tò fálẹ̀ níjọba fẹ́ fún ọ láwọ̀ ọ̀dọ̀ wa ni ó gbé mọ́tò rẹ̀ pẹ́ tó máa wo inú àṣeyọrí wa rèé o àwọn ará mọ́tò ìyá táwa yìí sọ́kọ rẹ̀ ó wà gbà aburú ò ṣe fi hàn lẹ́ni sábẹ́ kan bí anabi pé kí ló ń jáburú anabi ní máa á kàfé sọ̀dẹ̀ríkà ìtì ń lọ tí ń bọ̀ lẹ́mi ìtì ẹ̀ náà wá kàrí ìta ayùtọ́lẹ̀ alẹ́kẹ́nàs tó ọ̀fẹ́ káwọn èèyàn kọ́ ọmọ bẹ́ẹ̀ náà ní jáburú gbogbo tá a lè jẹ́ àwọn èèyàn ó kí wá sí sọ wá lè sọ fún ìyàwó rẹ̀ pé wọ́n láwọn obìnrin méjì ń gbé mọ́tò lọ wọ́n wá kọlura wọn ọ̀kan pọkọ rẹ̀ kejì náà ń pe àlè rẹ̀ ọ̀kan ní máa bọ̀ wá di àwọn ti gbá mọ́tò mi yànnà pé máa bọ̀ wá ọ̀ní àṣálẹ̀ ni ọ̀kan ń pè nígbà mọ́tò tí ó gbára wọn ọ̀kan two thousand and fourteen gba two thousand and eighteen ìyàwó ilé ní ngo two thousand and fourteen àṣẹ́nìkan náà làá méjèèjì ń pè nígbà wọn débẹ̀ ní àrí pé ọkọ ọ̀hún àlè tòun lọ́kọ ẹnìkan lọ́ba pé dìá igbá wo ló ra two thousand and eighteen fálì rẹ̀ lèmi wá ń gbé yìí kì ṣe ó ṣe ṣe fáàrí mọ́ àìmọye ànásòfò báyìí táwọn èèyàn ti ná tí ò ní í sí ìpẹrẹ bí ọgbà kíámà torí pé ss náà dẹni ìmọ̀ kó níbi tí ò ní wúlò ọjà ẹ máa ná síbi tí ò ní torí bí èèyàn bá ti rówó mi náà ní ti ní gbàngbà tó bá rówó ń bí ọ̀nà ọlọ́run bó ti ná síbi tó fi ṣe rire tó bá rówó ń bí ọ̀nà bú tọ́bọ̀ nígbà tí bàbá yẹn ń ṣe tàrífù sud tàrífù àwọn àjùs mánihu jamiu ẹgbẹ́ tí bàbá yẹn ní ó ní azuhudu bàbá yẹn ní kí wọ́n pè zuhudu ó ní tẹ́rùkù máa láyà fáwọn kẹfìlẹ̀ àkírà ó tó ń pè zuhudu ní kó o gbé tí ò ní wúlò fún ọlọ́run gbé e kalẹ̀ gbogbo tó bá ti di pé kò lè dé bọ́dà àtọ̀run tètè dúrọ̀pù ẹ̀ látàyè kó tó di pé ẹ dọ́run torí pé extra lọ́gìn tó kó dọ́run wọn ò ní wúlò ọkẹ́ jìyà ni lẹ́yìn tó ti tó ṣe wàhálà ó wá ní alwarau àmọ́ warau òun abulagu mina zud òun tún ga ju zudu lọ Ibn Taymiyyah ni kò sí dọ́ǹpẹ̀ ní alwarau tẹ́rùkù máa tàháfù tẹ́rùkù máa tàháfù dọ̀rọ̀ráwù fil akhirah gbogbo tó ń bá ń bẹ̀rù pé kínní náà mọ̀ lè lead ó lè lead sí ìnira lọ́rùn fa ah, fẹ́ kan tètè pàtì tẹ́rùkù dáàmà yẹrìbùkà ìlàmàlà yẹrìbùkà tá nàbí wínú èyí tó bá tiẹ̀ tó ń dá ọ̀tún náà tó tó pé lóòótọ́ aláàlí ni àmọ́ ẹ́sẹ̀nsì aláàlí náà ó tún lè fa kọ́lọ́hún obi mi pé èsè tó ògùn lágbájá èsè tó tètè yọ̀ǹda rẹ̀ fún kálukú ìjọ zúdù èsè fakiru kèésì ṣe ájísù ìráyézọ̀ olùsì ẹni orí ayé tán táyọ̀ ọjọ́ lójúmọ́ tí ń fi ń ṣe ń tọ́lọ́hún fẹ́ òun ni zaidu oníráyé iwato ìwọ tó ti ráyé tọ ọlọ́run sá àbí ìwọ táyé káyé ń bẹ lọ́kàn rẹ ọ̀kà ń pretend táyé pé ọlọ́run fún ọ ni kan ó là nábì ibùn lẹ́bùn ẹran fókò jàbálẹ́yìn ó ní ẹran tá ó sì di méjì àwọn agbóni ó fún àjọ pé èmi ti di mùsùlùmí o ó lóun tọ́ pé ó ní ó máa la yakhshal fakra ẹ̀bùn ẹni tí ó bẹ̀rù pò sí sẹ́kù síbi kan sànàbí wàá di olówó ni ọjọ́ lọ́rọ̀ lẹ́mìí ni àìmọye tó yẹ pé ojoojúmọ́ ni ọmọ ò balance yóò kàn máa rẹ́rìn yóò kàn máa smile àwọn àbúrò rẹ̀ owó léèwé sọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ yóò sì máa dunnú pé owó òun dìye báyìí owó òun dìye báyìí owó rẹ̀ ló di ìwà aláàrú tó ń rówó kì àbí dùn mali wà ń lẹ́mìí tó máa wò fi gamura tv júlẹ̀ àti tẹ̀sífì sọ̀dá ẹrú owó ni ọ bẹ́ẹ̀ dẹ̀ ni ó rí owó ní mọ̀lẹ́ abd wọ̀sọ ọ̀sẹ̀yẹd bọ́ kò sí ń tọ́da tọba téèyàn bá rí kó lẹ́rú ọgbàdùn rẹ̀ àmọ́ bó bá fi lè kóyàn lẹ́rú téèyàn bá yàn ìwọ àwọn tọ́mọ ò tọba rí báyìí ọ sọ̀rọ̀ fún gbogbo àwọn mùsùlùmí àyẹ̀bùdà àjàdà fil islam inafsihi ìwọ ọ̀dọ́ tó ń gbọ́ mi lónìí báwo ló ṣe fẹ́ túnra rẹ̀ wàtẹ́gìrù mẹ́jìrọ̀ àyàtì ọ̀nà bí tó ń gbáyé rẹ̀ gbà yẹn ò lè survive o ọ̀nà tó sọ fàájì di ké at what age bíyàn bá ti pé forty ó ti wọ ó ti wọ semi final bọ́lá bá ní final ó sojú rẹ̀ ni ó ti kó quarter final at forty semi final final ni gbogbo yẹn sì kó qualify wọ final ilé amárọ̀ ayé márọ̀ bíi wà áyá àtìhì usuratihi min sharri ila alkhair bóòlù ó ṣe rí fámìlì rẹ̀ change bí oore sí dáadáa wàmínà màásì ilà tọ́a bóòlù ó ti kú omi ìṣẹ́lọ̀ síbi ìtẹ̀lé tọ́lọ́ wàmínà tẹ̀fúrìtì wà tààwùn ìfojúkéré àwọn responsibility ẹ̀sìn ẹ̀dákù àwọn àgbàlagbà ni wọ́n máa ń lọ múra fa gbogbo olúwa yìí ká lọ Dubai ká lọ ṣe fàájì ni àwọn àgbàlagbà ni wọ́n máa ń lọ ájì fa wà ká máa fojú kéré ẹ̀sìn kan wàlẹ̀ ìdọ̀ àti àti ká máa rẹ́sìn láre ìlà tọ́ọ̀bà bọ́ọ̀lù wàá ṣe túbá wá ìní àbà tó darí sọ́dọ̀ ọlọ́run wà tọ́ àtọ́ tẹ̀lé tọ́lọ́run àádà in rómùnà sọ̀lá àlẹ́ àwùdá tá a bá fẹ́ kí àwùjọ owó dà bó ti yẹ káwọn ọ̀dọ́ owó nínú ṣe rí àwùjọ tí ò bá ní discipline táwọn ọ̀dọ́ wọn ò kọ́ lọ́hùn kún tí wọn ò ka ẹ̀sìn kún torí bá ọba ti kọ́ lọ́hùn kún ò ní kẹ̀sìn kún tó ọba ti kẹ̀sìn kún ò ní ka ìjọmọlúàbí kún tó ọba ti ka ìjọmọlúàbí kún kò ní sọmọlúàbí nù dùn tí ó bá dẹ̀ ti sọmọlúwàbí nùlú ìlú yẹn ti ṣòfò torí pé gbogbo dáhùn yìí béèyàn mọ̀wé tí ò bá lọ́lọ́ lọ́kàn aburú nìwé rẹ̀ ọkọ̀ béèyàn lérí làákà èèyàn bá pé gan tó bá ti lọ́lọ́ lọ́kàn wàá dájú wàá máa believe pé ìwọ ló mọ nǹkan yìí fúnra rẹ mímọ̀ Ọlọ́run ọba òun ni máa jẹ́ kí èèyàn ó mọ bí eléyìí tọ́ torí pọ́lọ̀ ni ó fọ́ sílẹ̀ ṣèyí ṣèyí pọ́lọ̀ bíi wáàsí barista abdulwahab ìjárasin tó kú anoni sarare sàrà rẹ̀ gbogbo àwọn former speaker wa dr ali ahmad alhaji yusuf ọláolú ali adélọ́dún gbogbo ọ̀nà bẹ́ẹ̀nbẹ́ẹ́ wáàsí tí mo kàn sọ ń bẹ̀ mo wá parí ẹ̀ síbi pé fámìlì ńláńlá kan jáde for holiday nígbà tó wá dójú ọ̀nà náà síta ní bọ́ọ̀sì tó ń gbé jáde àmọ́ mẹ́fà làwọn ìyàwó àtọmọ àti ọkọ̀ wọ́n wá rí ẹnìkan tó dúró lọ́nà òní kó gbé o wọ́n wá ní ọ̀dàbọ̀lẹ̀ ń lọ ó lè kó làwọn lọ ó dà kí ló kọ yín ó lóun lówó à ìyàwó bá wojú ọkọ ẹ̀ pé owó ẹ jẹ́ ká gbowó tíyan bá gbowó èèyàn gbádùn ọjọ́ ni o èèyàn gbádùn ayé o gbogbo tí wọ́n bá fẹ́ ṣe ní òrìṣẹ́ wọ́n bá gbowó sẹ́yìn wọ́n ń gbádùn tọmọ tìyàwó yòókè nínú jọ́ni wọn nígbà wọn tún dé next toll gate wọ́n dé toll gate ògèrè ní wọ́n bá tún rí ẹlòmíì oníwọ́n gbé òun kí ló kọ rẹ ó lòun ní ipò àtagbára à ìyàwó bá signal sọkọ rẹ pé tí wọ́n bá lówó tí ò bá nípò àtagbára yẹn gbọ́dọ̀ wà influencer ni o ṣẹmọ ní ti ń pa gbogbo olówó nù wọ́n bá tún gbé ipò àtagbára johnny yìí tún dùn ibà adé bus stop èkó wọ́n rí ẹnìkan tó ń dúró ń bẹ̀ ó look unkept kò dàbí àwọn tó ti ń gbé tẹ́lẹ̀ ó náà bá juwọ́lẹ̀ pé dákẹ́ gbé mi wọ́n níbo lẹ́nu ló lọ́hùn wọnú èkó lónìí à ìwọ kí ló kọ̀ rí olóhùn lẹ̀sìn ẹ̀sìn ìyàwó bá wojú ọkọ ẹ̀ pé ẹ máa gbẹ́sìn ẹ̀sìn ò jẹ́ ká gbádùn gbogbo àwọn àlejò wa tẹ́lẹ̀ o béèyàn bá ti gbẹ́sìn nísìnyí ìsinmi ó máa di pé owó kan ní kẹ́ ẹ ná ọ̀kan ni ẹ má mú ọ̀kan ní kẹ́ ẹ débẹ̀ ọ̀kan ni ẹ má débẹ̀ ó ní bẹ́ẹ̀ lẹ́ lágbára gbogbo àwọn tó yẹ ká ṣò fún owó màlúwí ká má yẹ̀yẹ̀ jẹ́ ká má ṣò ẹ má gbẹ́sìn ẹ̀sìn ipá òníka tó bá ti wọ bí o ìyàwó bá bọ́kọ rẹ̀ sọ ọkọ náà sì rí sìn pẹ̀lú ìyàwó àwọn ọmọ náà rí ipò dáa bẹ́ẹ̀ pé ẹ̀sìn yìí bá wọnú fámìlì wa kò ní jẹ́ kárí bó ti yẹ kárí àní fífìrì wọ́n bá fẹ̀sìn ilẹ̀ tó géètì wọn ò gbé wọ́n bọ́ wájú làwọn lasma àwọn ọlọ́pàá àwọn sọ́jà èkó bá dá wọn dúró wọ́n lẹ̀ ní kọjá bí torí pé bí ẹ dé yìí bus stop ó kú ni àfi ká sì mọ ẹnìkan nù yín tálámù ọláwọn mọ̀ bá lé bàbá tí ń mọ́tò Ah! òun náà ní gbé wa lòun náà lẹ́mí wa wọ́n ní bẹ́ẹ̀ níbi tí ọba yìí mọ̀ rí ah bàbá tí wa mọ́tò bá bèèrè lọ àwọn ọlọ́pàá àwọn àṣàrà ìlú kú pé ta ni mo lè mú lọ́wọ́ wọ́n ní tó bá yẹ pé inú àwọn àlejò yìí ṣé ẹ̀sìn bẹ́ẹ̀ ah ó láwọn pàdé rẹ̀ ń bẹ àwọn ògbé ah ó ní ìrìn àjò rẹ̀ yóò nira o torí gbogbo tó mú lọ́wọ́ ná àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí àtowó ni àtagbára ni ibi tó mọ̀ la wà yìí ẹ̀sìn nìkan ni máa tẹ̀lé èèyàn dé ìrìn àjò tọ̀dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ lówó ọ̀pọ̀lọpọ̀ onílágbára ọ̀pọ̀lọpọ̀ wa láàtọ̀rọ̀ kẹ́sìn ọba wa wọkọ̀ papọ̀ nísìn torí pa fíìpé àní gbádùn ìrìn àjò náà nísìn mo wá bàsìkò yìí sọ fún ọ pé tètè sílẹ̀kùnlẹ̀ jẹ́sìn ọ̀wọ́nú ayé rẹ o kò lè nísinmi ibi tí ìdúró sí lónìí inú èmi lọ́mọ ayánú Islam Lukmanu Muhammad Mukhtar Salekoto fún ìmọ̀ràn àbí ẹ fẹ́ dá sí nǹkan kàbẹ́ fẹ́ so ń gbọ̀wọ́ nínú ètò wa ẹ̀pẹ̀bísí zero eight zero three eight one three one one four two àbíkẹ́ ẹ̀ lọ sí sub twelve ẹ̀ asalaamualeykum wa rahmatulahi wa